نصيحة قد الذين كفروا لو تغفلون أن أصنعتكم وأمسعتكم فيمين عليكم ليلة واحدة ولا جناه عليكم إن كان بكم أذن من مطر أو كنتم مرضى أن تضعوا أسنهتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأنتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا عمر سبحانه وتعالى فكا فكا وإذا وإذا كنت فيهم صلى الله عليه وسلم أسجوا رواه وزركو لهم الصلاة zala e e kujewa kuma ba kuwa ne kifar takun ta'ifatun minhum ma'at je anyi kifa inin ni jama ini naika e ya kureko na anyi inin ni naika da ke ruwa kusalan وليأخذوا أسلحتهم إن أنا أقوى إسأل عن بس ya ṣe ń yẹrẹ pẹ̀lú ìrọwọ́ ìrìsàlà náà fòye yà sẹ́jẹ̀dù ara àkúrákà ọ̀yàn àdẹ́màrà na kẹtẹ ẹ̀ ọ̀hún nànú ẹni bọ́mà náà tẹ́lẹ̀ sáfún ọ̀n tẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀rá láàyè nínú àìká ẹ̀mà ni ẹ̀mọ́ tó mọ̀tò lọ́rọ̀ ojú yá ẹ̀fẹ̀tì ọ̀nẹ́bẹ̀ ní ẹ̀kíyọ́ náà àtẹ̀tọ̀ ihe náà bẹ̀ kánù. sọ̀tàn náà náà kọ́ ní ìdìkẹ́ ọ̀rẹ́ kìkì bìlẹ̀ yọ ya ihe náà bẹ̀ kọ́ ojú yọ náà ojú yọ náà ẹnẹ́mẹ̀tì yẹn múlù wẹ̀ yìí sọ̀tàn bẹ̀ kí ẹ náà. dọ̀wọ́ akọ̀sálà ni ẹ̀rọ jẹrẹ mọ̀tàkà ẹni fèé ahọ́rọ̀rọ̀ kéèrè ìdánimọ̀ múlù wẹ̀ yìí.

falyusallu ma'ak men rege tiyo kusala ibon ta mutu sallallahu alaihi wasallam to la gwene e ko son de ne ko ajan kana la ko da anne ma wal yahudu hijrahum wa aslihahum ben ne kani kani e tete tare kuma dan ne za an ya kun ne amul subhanahu wa ta'ala sai makan wani ta wa alladhina kafaru arna ka ka e kafiri Ana anakama oni kenile lesi law takfuluna ka aiwe naitan ni an aslihatukum to akonya oni hetendo akusala ndo ahito akusala kala ima akusala ni inshallah eh abe umuri hatu kana koje umuri kasanyira kwao omune dika wa naitan oni nyere kwao ni wa amsi atukum ati enyono ran nilini, ni back on luggage down ni fayamiluna alaykum mailatan wahida dani wannan hure yi ni kun fonya wala junaha alaykum in kana bikum hadam min matar kuma tanya maka ana ka anya kuma ni akorihi akan wa zaunin an tabu aslihatakum wa tanya ko ni tete da jone condition anya ko nya na ka waza agorihi wee kwenye mụ labọ labẹ ori ọkusa la onye nwa ahọrọ ọdọ atọnara wọn atọ pando wọn atọ pando very close àdàgbọ́n àdó ọ̀rọ̀ sọ̀rọ̀ anáni ọ̀rọ̀ náà wọ́n hìdí ẹ̀kọ́ náà rẹ̀ mu ẹ̀họ́ ààrẹ ni wọn ọ̀rọ̀ akọ akọ àni do ayé rẹ̀kọ́ ayé náà nù sẹ́mi aláwọ̀ náà wọ́n yọrọ bọ́nà ọ̀rọ̀ kọ́lá hàn bíi wọ́n èyí mi sáà ọ̀rọ̀ akọ àdó wọn zokò wẹ́ẹ̀kú káyì kẹ́nẹ́ni do ayé ti rẹ̀ nù gbà á àmì ẹ̀kọ́ sálọ́ ọgùn lẹ́yìn yìí rìn náà ni ẹ̀ka ọ̀yìn ní búlọ́ọ̀gù mìíràn. wọ́n á yẹ̀yẹ̀ náà kọ́ náà ẹ̀ka lákàwọn yẹn kan náà kọ́ ni. so ẹ̀yin láì pọ̀ dọ́ọ̀gù. ọmọ ìgbìmọ̀ ọ̀sẹ̀ ọlọ́kà máa yọ̀ọ́ jẹ́ká ẹ̀wọ̀n àzọ̀ ni àlùkò orí ọ̀zọ̀ ni dɔkɔn katara ni ɛnyɛ ma kata ɛnyɛ dɛ kwan ni o drop on aside ma wɔhudu hizirɔkɔ so anyi caution ni ne tɛlɛ ba tire ti wɔ be vigilant إن الله أعد للكافرين عذابا مهينا كما يكون لك أنت تيزي أبانا كالكافرين ويانا كالمهينا بعد جسدا ويانا ما تيوان فإذا قضيتم الصلاة أمريكي جسنا ونعطانكم فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم واتم يوم الهين أعطانين هو عجين أو يعطين أو شكا أو تكن فإذا اطمأننتم فأقيموا الصلاة يا نرى نتن جنوب صلاة لكم جن إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا saboda ka sana ya sala don na ba butre so wannan ko da wani kuma na jumanin ba bana ka ba jumanin wani so umi sala yako sai da tahika a observan wadu da kwantar mutu sallallahu alaihi wasallam aka an yi a kwatuka ẹ̀dá kúrẹ́ ní ọba ní kékeré ní kọ́ra ṣe àṣọlá tó fi wọ́n pè hà wọ́n akọ́sá láti ní mọ̀nì. Zoro ayihol ikwa nyake za ẹ̀wọ́n nyara mi ní wọn àkọ́wà tẹ̀tọ̀ ní ìdá mi ní ilẹ̀ àkọ́tì mẹ́tì àyà. Sẹ́bi ọ̀rẹ́ tí àyà náà kẹ́yà jàn ìtẹ̀rí mi anáníbáyìn. Òhìyà kan níyẹ̀tún ánìlbáyàn. Àyà náà ọrụ ahụ nwanne dị ka akụ ihe ahịa n'akpata obi ha aza agwọsọn yọkọta lana jeliyan dọka ọrụ atọ ọrụ ahụrụ ike ha eyi na ịka aza na lọpsi enyi sebe zinan ta na tari kasola kafir kafir tana ịkọ na sọrọ tọmọ kusa lahara kafir ahuwa kafirun billahi wa awamiri akonan kafiri ọrọ na ngwọ mọrihin ọrọ kafiri lere ọdọ na mọrihin wa kafirun bini amila lọ́dọ̀ kafiri káfírí ti rere ẹ̀wọ́n náà mórí mẹ́rin mórí ọmọ ẹ̀kọ́ tó wáyé tó mórí sí láfẹ́ ẹ̀rùn tó mórí sí àbísà fáwọn àmọ́ ọkọ̀ mórí ọ̀nà. àkà káfírí káfírí tẹ̀wọ́n náà mẹ́rin mórí yìí ẹ̀nà ẹ̀ka lére tó qaumi and what is there alati la yudi shukruha yanan kuma do shawen awo ikon ko ko mori ya gwan kan yawa na shaba ne be bitadiyati sala no ko sala ko wan tisalan li awamiri llahi wa rasuli ko sai ko hijaga dare ko mori na ko mori sallallahu alaihi wasallam وإن أول ما يحاسب به الأرض يوم القيامة من عمله الصلاة أقول فرق جارة إذا كعب نبعي هدسان قرينا مريه سيكون هدسان يوم القيامة أنا رسالة أنا قرأ بكرنا كوامي مين هنوني لما رؤي عن أبي هريرة رضي الله عنه قال أنا كامل دعوة هنا أبو هريرة مريه نيتوه كاكا قال رسول الله صلى الله عليه وسلم قلت لي وكامل من ورد من هذا إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته أفضل كلايس أفنائك أولي مري أبا هوسان أكوي قيامة أنا وسالان، فإن صلحت هو سجاتله فقد أفلح وأنجح رنا أفلح رنا رأى اليوم ọ̀nàrà pass ọ̀nà sí ha wà in fọ́tò dat sálá náà ó sì dù àkàkọ́ ọ̀dọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọ̀là jùlọ wí wọ́n lè fè wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ náà yíyọ̀rọ̀ àmẹ́ ẹ̀yin ní tọ́kọ sọ́mi ń tọrọ ìdíje ṣe án àwọn àbíká àyìn fẹ́ jihán iná bá bá ní àyìn fẹ́ jihán ìnáná náà ẹ̀gùn kọ́ ọ̀là rọ́bù àzẹ̀wọ̀jẹ́lì umurihi ana nyido chotehu nao kaka unzuru nyakenyi hali abdi min tatawuin anyi oriha monon ini nafila fayutakir biha basi go man takasa min alfarido nojiha ina babaan umuri manuzida kawomeda jaa meta sanada ثم تكون سائر أعماله على هذا jumla ziwani ni abukora na wadai kana maame one by one rawahu tirmidhi wa qala hadithu hasan imam tirmidhi yadhihi jumla hadithu na hasan wala qad turisa iblis bi rahmatillah hiya nifas iblis shaitan umuri wa toko le hona yaban mere li adami istijabatihi li awamirihi subhanahu akoka oyi kọ́nà zẹ́ iná tó lomori yẹn omori ọmọdé akpẹ ọkọlẹ tó yẹn ní ìbàdàn dọkọ náà yẹn wẹn an kọ́ mọ́ni mẹ́lẹ́ka kàlà kó sálà dẹ́kẹ́ ní ẹ̀kọ́ àná hinama amarahulahu bisujud le adam níwọ̀n náà kàn níbi omori yẹn mi ọdọ ọkara mi kàlẹ́sì yẹn ní أما بنا وقد أمرنا من الله عز وجل سيقرأ عليه أم ينو مهنا مدعي مهنا نيكي تتنو وفي آيات كثيرة ثم لذلك كأين يرارو بإقامة الصلاة كيصل الكجة والخشوع فيها جارني مهم مهنا والمحافظة عليها تيسيري والوعيد بشركها ثم لذلك كأين وين الوصي يقول لنا يكون أو تسدعوكو ومن تركها فهو كافر بالله كقوة هنا أنا وتسا كافر يوم من الأمره متكبر على خالقه ورازقه سبحانه وتعالى بنا نوغن الفقاتن ونجنبان يوم يكون طوني هنون ورازقه جامزية سبحانه وتعالى أنه مجنة كافر وين يتنبه بانه قال تعالى من ينبع آتها سبحانه وتعالى وقد قتل الإنسان ما أكثر من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره قتل الإنسان ما أكثره umurika otu aku abala pimpin ana ke yami kabri ti do mohin kutila ijen do mi ni oyo o otumo ejenye ni laana ko mo ma munafiki ni soka إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا وطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم توجبك أجسامهم إن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم الأدو فاحذرهم قاتلهم الله أنا يوفقون

representatives abo ambassadors that in fact ọ̀nà anadi malaika representatives ọ̀nà. fẹ̀yìn yẹ kúlù kẹsìmọ́ àlékọ́lì yìí ìjẹ́ ẹ̀yà àkàrẹ́ àkàkà fún sọ́hùn nánu ọmọ yìí lè tilẹ̀ ẹ̀ kà wọ́n ká ana ọ̀hún ṣùgbọ́n mùsànàdà ṣé asọ̀mọ́nìkà ọ̀chẹ́ náà kàyìn jẹ́ dọ́là àkọ́ ìdúró kọ́ ìkàtẹ́wọ̀n ẹni náà wọn náà kọ́ yìí yàtàbọ́nà kó lọ sẹ́yìn àti nàlẹ́yìn ẹni múná tí wọ́n yin bìọ̀nyán abẹ́rẹ́ náà wà á kà ẹnu ra ẹ̀ka wọn wọ́n á kà kó lè ṣe tí ọ̀rọ̀ ọ̀hún nan ọ̀kọ̀nù wà á kà wọ́n á kọ́ lọ́sọ̀ ẹ̀ka ọ̀hún nan ọ̀kọ̀nù wà á kà abẹ́rẹ́ ọ̀nà àkà wọ́n ti ka ìhùmùl àdú ẹ̀rínà nání wíẹ́rìn fàkzárùhùm dìkọ́ṣọ̀n zábọ̀ yìí ni kànáà lè wà ní àánẹ́n ọlọ́rin náà dọ́mọ̀ ní kífà ìkọ́ọ́tàlá homolá láti kọ́ọ́tàlá israẹli omi ní kọ́ọ́tàlá kọ́ọ́tàlá àbẹ́ àwọn wàá sí máa dàkọ́yọ̀ kọ́ọ́tàlá ziyadatu mabna sajilala ziyadatu man kó kọ́ọ́tàlá ìmáàna tufidul ọ̀nà fáàlà tufidul musharaka ọ̀nà fúkọ̀ nílá mi láti kọ́ọ́tàlá náà ọlọ́nà ọ̀dá kọ́ọ́tàlá ẹ̀ ẹ̀yin sáà ẹ̀hún àti ẹ̀yin tẹ̀sán lè mí lọ́yọ̀ ní túmọ̀ àtàkó. wọ́n á ti kọ́ tó làhùnmùlá kọ́ wa kẹrin mórí ọ̀kọ́ ẹkùn ẹ̀yẹ làánàhùnmùlá mórí rà tó rè mí wá. kúti lọ́nà rẹ̀ lọ́nà ọmọdé kò kúti lálẹ́ akuru kafirce ne ya mai kone ne mun gani na nama na mi kafirce ya ne ayi shekin holaka sẹ́wọ̀n wọn náà náà tún lẹ́nu wọn nánu ẹ̀ wọ́n bẹ́ẹ̀ grateful àwọn ẹni sẹ́wọ̀n náà tún na náà nàta ní ìdílé ní nọ́tìfàtì nìkọ́lá kó ọ̀gára ọmọdé tí wọ́n náà ní nyiná wọn kò ní nyiná wọn ní dára wọn bẹ́ẹ̀ mo rí ẹ̀hìn ẹ̀hìn wọn ní ẹ̀hìn ní ìran dọ̀mọ́lì rẹ̀ yanyi awon kusa na yaren mai ana yi sanda yanyan wuri ya ci yi wuri ko wurin yare ya ci ta sai isa na an yansi magana da kaji na moto dule da mai sa jini mutu da su tafi sa ya yara wayar da duwa wani hannun hanya wani na kwarin hanya kuma rike wani hanyar da yaran kuma sun masabila ya tsaro kuma e yi rawa na abozin

ẹnẹnu kuma ẹnẹyàn mọtẹkẹbẹrù nàlà àhọlẹkẹ bẹẹ wọn lọ sọ kátẹmúyé òmùlẹ náà ẹkọ tó wa múlọmọ ẹ ọnà ẹdẹsọ rẹ ń tó òmùlẹ náà ẹkọ tó yẹ. wàlíyà alamalajami ọ̀ka onídìgbà bọ́ọ̀lù yẹ o anamantara kasọlá ọ̀tọ́ náà ìka ọ̀n náà sọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ wà mẹ́lẹ̀ ha ọ̀tọ́ náà ṣe yí wùsàlà láti wọ́ ẹ̀kẹ́dà dábùdàláhu ẹ̀ ọ̀jẹ̀rẹ̀ kọ́ọ̀rì yọ ànyẹ̀tẹ̀bẹ̀ shahwat na ọnụ ọba asụ asụ isha ya haitu ina tafiya ta salat bi khushu iha agoka kawai da sala ko be dire muhim bude na kanye nan wal ikhlas fiha akai ko agomuri la kawa ko ba kaka otunun waya kula tare tajalul mu'min da'iman awamika ko muri ana dawaitare kóòrò kẹ́nẹ̀ yòrò kìbùlọ́ fi sẹ́yìn àmàlì ọmọ nǹkan àbúkọ́rọ́ náà àmì ẹ̀kọ́ mórí yìí kọ́wé supervisor ni mórí yìí kọ́wé police unit ọ̀nà àti mórí police ẹ̀wọ̀n ní àbúkọ́rọ́ náà àmì owó ọmọ ọ̀pinnu kúrò náà ọ̀ yé tẹ́tẹ́ annahu subahana wa ta'ala ìfọ̀tẹ̀kì tààrà ọmọdé náà yẹn bá náà yẹn bá náà yẹn bá mọ̀tọ́lẹ̀ ọba ọdọ ọmọ ìṣẹ́ni kẹ́nẹ́ yusajil aleihi harakati wasukunati yusajil aleihi múlẹ̀ àrẹ́kọ́dà ni ọ̀ni harakati àbí movement náà àbí bí ọmọ nìyẹn kẹ́ni múlẹ̀ ọ̀rẹ́ rẹ́kọ́dà ni. àti sukunati àbọ̀ ìjẹ́ náà jẹ́ dókùnrin lọ́rẹ̀ kàrẹ́ àbáwọn ọmọ nìyẹn rẹ́kọ́dà wọ́n máa ń tẹ̀rọ kọ́ náà ọkà ọ̀rọ̀ tó náà ká ọ̀hún náà sálọ ẹ̀kú ti tẹ́ ọ̀hún náà wọlé ọ̀rọ̀ àti aláhùn laụ ọ na-nye nwe ihe i wealụụ be ahụ aana ezaba n hụ h ụ ala na kerii a n eba ka i فخلف من بعدهم خلف أضاءوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وأمل عملا صالحا وآمن وأمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا ومرك فخلف من بعدهم خلف ومرك وانا وتعالى أقع هو نانيا نايكا اي جيسي كي هاولوزين كرمي هذا كوك من النان أنا نفسي خلف وهو خلف kirago ojiya heaven lokun kuma na dina ẹni sọrọ salaf ẹni ọ na sọ asawa bẹni bi kọlaf not خلف بمعنى خلف الرديء خلف سير ẹ̀nà ọ̀nà bàtúrọ̀dọ̀ kìlọ̀ náà bọ̀ náà ká ìbílẹ̀ dìbí ẹni sísá àtàwọn ẹni bí xọl lọ́wọ́ ikọ̀ xọl fẹ́nẹ́ ni àtọ́ òṣòlá ẹni ní ká ṣe ìwòsàlán wọ́tábà òṣàhàwàt ẹ̀ àṣà tó ìṣàyẹ̀ ni and ìràwọ̀ àmà ní tíyẹ̀ sandúró ní lókè. sọ́nà na màá nìyí rẹ̀ sọ́ṣẹ́ ẹ̀ ní ẹ̀ máa kókó sálà ẹ̀ kó zùhù rẹ́yìn lè kó àbí rẹ́yìn kọ́ ẹ̀ rà sọ́ àtúnṣe ìṣe ẹ̀ ní ẹ̀ ìpọ̀ yẹn ẹ̀sọ́ wọn lọ́dẹ ẹ̀fẹ́ náà mọ̀ so ahụ gai na ahụ goya o iskọwa kulul na fil goya o ya na na ahụ Goya abụ ha onye isi tinye na mulki wanda cikin ba wannan kora za ulaika yadkhuluna aljanna kai mulki nan ran aljanna wala yuzlamuna shay'a gari ba da zan me ware zan me ware kunya an san yana ina da me ware kira me yau nan dole mun ne ka aba me ka wena ba da nan ka e kusala san mulki wanda yake ba babu tauba makruh ìlànà àjọ ìtúngà àmúyọ náà mànìkà náà pòrò ọ̀rọ̀ àwọn akọ̀rọ̀ tó yà tó tàyé ọ̀dọ́ mi rè túmbà ọ̀dọ́ mi rè túmbà nù. àgùkà ọ̀dọ́ àmì rẹ̀ tán òmùríkọ̀ náà ìtúmbà tó ń gé rẹ̀ ní ààrẹ imam ibn al-jawzi rahimahullah kini wa talbisu libris ọkà iyakum wa sawfa ní ààrẹ wọn ni ẹni àwọn ìta aka máa jẹ́ màmá ní mẹ́rin àwọn èèyàn níbi tí ń gbà màmá ní ọkọ̀ ẹsẹ̀mẹ̀ lẹ́yìn náà sọ́ọ̀fà akọ̀rù jùlọ odò ṣèitán máa jẹ́ tí màmá mọ̀ ẹ̀dọ́ náà ọ̀hún máa jẹ́ tí màmá hùn lódìyọ náà ọkà ọ̀nà rí séjì ṣèitán ọ̀nà ní ni ràì màmá náà ẹni máa rẹ máa rẹ wọ̀ náà yẹn sọ̀tọ́ rẹ̀ kaka omori àjẹyìí bẹ̀rẹ̀ mu ha. ọ̀ka ẹ̀ àwọn ọ̀kọ̀rọ̀ kan alimọ̀rífà tó rọ̀ somali ẹ̀ àwọn ẹ̀ náà ni ọ̀ka alimọ̀rífà tó rọ̀ somali wọ́n kọ̀ rọ̀ somali ìbáná capital ọ̀yọ̀ kọ́. capital dak onye zakehi na ya weri capital dak rosmaliya rosmal ile zakehi ko rosu mal so ros rosmal o mini capital o oh, yeko sai capitalism rosmaliya المعرفة بما يوم اليتر رأس مال أنا capital أمن أصل ديني كذا ناهي راية أنا بجوكتة أنيامي والحب أساسي كذا ناهي كويسي أكا foundation five foundation وهيته أصل وهيته و وهيته but أساسي وهيته foundation أصل مين origin uh, أساس مين foundation ìkẹlẹ̀ nù àbúrò wà á ṣe bìlà ká ń tọ́ ìwọ̀ nyanya ní wọ́n ṣọ́ọ̀kú markabi ọ̀ka bí máa ní rìsì kama mi fa bí máa hàn ọ̀hìn ọ̀yẹ̀dọ̀ yìí mi ọ̀nà ọ̀tún máa tọ́ra kama yẹ mọ́lì ọ̀yẹ̀ náà yìí wá ọ̀tún ìfẹ́ràn ìkẹta kúrú kẹ́nẹ̀ àwọn sì máa ń yẹn bẹ́ẹ̀ ni. Ìrọ̀tí kọ́tù kínzì kọ́tù tí máa yẹ nǹkan máa mi tí máa yẹ ẹ̀tẹ̀ rẹ̀ tí máa ní sẹ́kọ̀ dáyàmù kan máa mi dáyàmù ní tọ́tínàmù tí mi yí eh, reliance áwùrọ̀ kọ́mọ hàn kínzì ọ̀kan náà wí. ọ̀nà ìgbẹ́ ni mo wake kanzo bank nin em en kubu sene asara ni akisa sel bank em awe seko have to seko you rely upon is a totally with conviction alhuznu rafiki akisana hedu word mejelin kama hekanon hedu na dole because wèrè adunu wọnyi wèrè adunu wada wèrè adunu wosi wèrè adunu wosi wèrè adunu wada bọ̀lẹ̀ ilmu filahi ọ̀yẹ́ àìkọ́nọ́n ọ̀nàwé ńlẹ̀kùn mmasakùrẹ́kùn ọ̀sọ́bùrù rìdáì awèrè sẹ́nà ìṣòro ọ̀nà wàtí sẹ́nà ìkàmì ìṣòro wọn. wọ̀lẹ̀ yàkínú kọ́wọ́tì bí ọ̀yẹ́ sọ̀nà tó anaghị sekiti na ọkatan minyi wasidiku shafi'i izaizan minyi na ba adorewa min wasu'atu hasbi ita so murhi ana wasa na ahụ min in ka na ahụ m in za ahụla zanara ihoro zawe okon rusu na raro enya mako kan yi poro da ọhụ enya mako ibi kike mmanụ aka kaza kun se lọ ibi ìdí yìí wọn náà zọ ọdẹ ìdẹrẹ fún wọn nìyàwó dọọsẹ hóò àwọn ènìyàn kúkú kí ẹnu rẹmẹsẹ hóò àbọ àbọ ìrẹ mà hó ya ọyọ náà hó ni ọ̀nà ọ̀sọ́ yìí kọ́ ọ̀nà ọ̀sọ́ ẹ̀sọ́ múlẹ̀ yìí ọ̀jìhádù hólókè ọ̀yọ́ kúrẹ́kútó rẹ̀ múlẹ̀ yìí ìbíra mọ́ rẹ̀ ọ̀kúrẹ́ tààyè ní fìṣọ́lá isana bi hunu ne iyam anabi sɔyi anabi salam walkibriya ayuhal insan ɔka ɔyimi ilẹ̀fọ́ kàtẹ́wọ̀n àbíkọ́ ɔyimi ẹ̀ma hɔn ɔka máa hẹ́wọ̀n nara lọ́rọ̀ máa ní mi máa hẹ́wọ̀n lọ́nà ìkàtà alimiskin wẹ̀ nídìí ọ̀rọ̀ náà ká yẹ́ ẹ̀rọ jẹ́ ìwọ̀n o olóṣù yóò wí ni. ka ọ̀rẹ́ mi máa wọ́n wọ́n azọ́má àkóbáni wọ́n olóhìyá àti ọ̀rẹ́ mi bá dáhẹ̀kẹ́ látàkùnù ẹ̀yìn ọ̀nà yìí ilà lè wáhìd ẹ̀rí òmùlẹ̀ náà ẹ̀kọ́ náà wọ́n yàn. kálá wọ́n hu aláhùn subuhánahu ta'ala ọ̀nà òmùlẹ̀ kànyà náà ìnira náà nẹ́mbà wa ni àfẹ́ni ọ̀nà àtúkò àmì máa kọ́ ọ̀n dúró ewu kéèzọ́dà àbájúlẹ̀ ka àrùhọ̀ ọ̀nyá ka wọ́lkẹ̀bìrì yá olè rọ́bìnà sífàtún bí مخصوصة فتجنبها واتقي حقوى الكبرياء أو يرسنا إما هو عم ما هون بربنا أمري يا رب Sifatun صفة به حرف جمله محسوسة أمور من يكن أجوتي أمور من يكن أنيبلنا فتجنبها نريد أن وتقي دون أمور مهم so wàá tún sánú àwọn àjẹ kẹkẹ máa hàn ọ́nù yìí ká ìwọ́n làbàrí tọ́gùt gọ́sọ̀ múrí ọ̀nyá orí kò sí pàmì wọn àwọn ẹ̀wọ̀n àwọn ọ̀nù أمولي أن يكن أن ينزوينني فقد روي عن أبي هريرة رضي الله عنه أنه قال حركت الآن أتلون أبو هريرة أمولي أن يأتوه قال رسول الله صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم وقال يقول الله سبحانه أمولي أنه إني وانا آكا شبت أمولي كا أمولي آكا عندك رينون حديث كبسي أسنن ẹ̀rẹ́ mọ̀lẹ́kà àtọ̀wẹ̀ bọ̀lẹ́ ti jẹ́ múlẹ̀ bá kan yóò múlẹ̀ yìí àwọn múlẹ̀ bá kan yóò tó múlẹ̀ yìí àwọn múlẹ̀ bá kan yóò tó múlẹ̀ yìí tó múlẹ̀ kà bẹ́ẹ̀ ni ẹ̀ hadithi kúrò báyà tẹ̀lé sọ́ọ̀rì ayé ní inú kùránù ayé ní inú kùránù hún mọ̀lẹ́kà wọ́n yìí ṣòro sí bẹ́ẹ̀ ẹ̀ àbísá náà ti hó múlẹ̀ yẹ̀ kẹ́nà bá náà ṣẹ̀ ń yàáka náà èdè ìtìlẹ̀ yàáka ka kọ́lá sọ́lá sọ́lá ẹ̀dẹ́ kọ́ọ̀fà ẹ̀dẹ́ tuntun fi káwa ń túṣe ẹ̀wọ̀ ọ̀ èkó ẹ̀kọ́ akuran akọ bisimilayi rahman rahim ba wọ́n túṣe ẹ̀wọ̀ sẹ́yìn wọ́n túṣe ẹ̀wọ̀ fẹ́ agbóhùn kò quran alimuta abad bitilawati ama hadith ẹ̀ àwọn mẹ́ hadith kudusi ọ̀nà ẹ̀ka hadith ọ̀nìyàn náà ó dó mu rí on ta muri kumuri haka aka yi alkibriya ulida'i wal azamatu izari haka a muri ka isa na yi imahon a ruwa wani sirin wal azamatu izari isa na yi obanye wani mo banje rotu da sara izari a cewa wajen buwan man na za'ani wahidan min huma àwọn náà wọ́n kò yára nìhọ́rẹ́ fi jahannam ọ̀nà bí ní ìmúra àdéhùn ọ̀nà sọ̀hí ẹ̀yìn ní sọ̀hí sọ́nà ní ibùdó na jẹ. àgbàbọ̀ kò yára nù wá yan yẹ ká lọ́wọ́ èwúrò mórí òsì yìí máa kọ̀hí ni. sàǹtà ayọ̀hàn muslim ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kò mórí hàn alimiskin anáyíká ọ̀nà كيف تهارب ربك آمن وسي ويفهمولها وكذاكو وتعصاه ما عليه قال الله تعالى من ننباك يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد إن يشأ يلهمكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز يا أيها الناس ما هون ذا أنتم الفقراء إلى الله أبان ونزي أنا مدمره والله هو الغني الحميد أمره أنا الغني أنا وكسا أنا هنوان الحميد أمره أنا أنا له قوان إن يشاء وزمره يذهبكم بأو قبام ويأتي بخلق جديد ولو كنا هو هذا كنا صعب ده يا مه مري كلاي كوزي وزي كما هو مري كلاي كوزي شو أقول نفعل وما ذلك صعب وما على الله بعزيز أين يقول مري أيمه مري أسمع مري دو أجي دو أهملا ما كان ودور كلاي مري أبورو كوفي توها agodo kuona wanazo ufa alitazawudi walibtidad liyaum almiad owe litazawudi wasi seeking provision seeking provision wale tazawadu ina khayra zali taqwa huwa seeking provision wale walibtidad asbe wotu tinyi wao liyaum almiad inakuwa no abandi muri hii ìyáàkùn wò zónù pápá ní ààrẹ òní ni àti ìhúná ìmì ìráyọ ìmì àmìrí ọ̀ ìmì mọ̀lẹ́bí kọ̀dà haramahullahu ala nafsi ó wà ẹ̀kọ́ mọ́ríbà àtúrò yàrá rẹ̀ pàtàkì ẹni àmìrí àti ìhúná ọ̀tẹ̀ ọ̀ ìmì báyà yóò mú yọ̀ọ́ náà méjì yìí wọn dánù mú yọ̀ọ́ mọ̀lẹ́rẹ́ ìnà zulma zulmatun yọ̀ọ́ mọ̀lẹ́kẹ́yàmù wọ́n ṣe mẹ́ àbí ehu náà ẹ̀báyá àmẹ́rí àbán ètò ìwé yọ̀ọ́ bàbí yọ̀ mọ̀lùkìyàmọ̀ rọ́wìyà lẹ́mọ̀ rọ́wìyà jábìr rọ́jọ́lọ́wọ́ anhu ana ká mẹ́dọ́wẹ́ hún lu jábìr òmùrè yín náà ìjọ anahu kọ́ọ̀lù kọ́ kàákà kọ́ọ̀lù rasulillah sallallahu alayhi wa sallam kọ́ntù múlò ọ̀ká múlò mọ́wọ́n sọ́lẹ̀ mọ́hàrọ̀ tùtọ́kù zolum ọ̀tọ́mùtù yáàmù ehu náà ìmẹ́ni yango ebaya yango oy amere inna zulma zulmatun yawm al-qiyama ago ka bebrenen ebaya bayan ihuna bayan amere bayan habban ito to jawab yawm al-qiyama bi ma'ana ni to jawab na bayan yawm al-qiyama enera ihuna ihuna ọjọ́ ẹni ká wọ́n lọ́la kẹ́ndú ìjọ ìhúná ẹ̀rìn and ìtọ́jọ́ rẹ̀ yọmọ kìíyàmọ́ aso that and trust in the public fund in the treasury wey you saw put ẹ hàn án àbọ̀wọ̀ ẹ ọ jẹrẹ kan àbọ̀n náà mà ní ní jẹun náà mà nà mẹ́rin àn yíyá yín sùúrù yíyá yín sì yín pé wọ́n bọ̀tọ̀ ọ̀rọ̀ yá wọ́n mọ̀rí yìí ọ̀rọ̀ ẹ ká yọ ọmọ ẹ̀kọ́ yá má ẹ̀yà àmì kọ́ náà sàrà àkọ́wé náà wọ́n yóò tó owó kakọ́ ọ́nà sí ten million twenty million lórí àmà àgbà kẹ́nẹ̀ ẹ̀kẹ́hìn mìíràn wọn ni. òmùrí àwọn ta ọkọ náà mi yín sí ẹ̀wọ̀n nǹkan nù mọ̀rẹ́ ọ̀nà mi yín sí ẹ̀wọ̀n nǹkan nù mìíràn àgùkù òmùrí ọ̀rẹ́ dì wọ́n punish ọ̀rà severely. òmùrí is one of the vehement any vengeance ọ̀nà wey take yà fún àná ìta ẹ̀ mọ̀rẹ́. اما ليه بيحبك انا تكنين اما أنا many things انا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا فاهم مورال أنا وتركوا شوف أنا شوف هنا أنا ويها هن أنا فإنه أهلك أنا كان قبلكم àbúkọ́rọ́ àlákọ́dọ̀ ọ̀rọ̀ náà ẹ̀kọ́ ọ̀dọ́ tó wà bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ ọ̀hún muslim máa muslim ó dàdí ìfẹ́ ọ̀nà ìrẹ́ǹtì. ọ̀ha ànyínú dàn ẹ̀yìn di yanu tó wà hàn ọ̀hán tó wà mọ̀ ìzà tó wà lóla tó wà hàn ọ̀hán wẹ́ẹ́ sọ̀rọ̀ tó ọ̀rọ̀ ti tó wà hàn ọ̀hán wà hẹ́yì sì náà tó sábìkù ọ̀lẹ́tẹ̀nàfọ́sì mùtànàfíṣù nàbẹ́ àwọ̀ ká yá yá mẹ́nẹ́jìjì ní ọ̀dọ́ ìmẹ̀. àmọ́ ọ̀ ìfẹ́ àyẹ̀ wọ̀ hàn bí ká ìfẹ́ náà ẹ̀ ràn áwọ̀ gbé èyí tù ú. ọ̀tún mi àkàrẹ́ ọ̀hán rẹ̀ ọ̀ include wà nírí àwọn àdáwọn ọ̀ èyí tù ú wà jọ wọn wà dìnnà ẹ̀ láì tí wọ́n kà ó hẹ́ wá ọ̀kú kọ́rí chairman governor or councillor yẹn. Ìtumù yẹ kọ́ ká ọkọ̀ ọ̀rọ̀ hàn látọ̀ náà ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ ni. Kẹ̀lẹ́ ní yẹ́nà yìí sẹ́mi ìdí. Àwọn kò wọ́n mú rí hàn látọ̀ ẹni mu nọ́ọ̀nù. Ẹ̀wọ́rẹ́ yìí rẹ̀ tó hàn látọ̀ kọ́ àmì bóló yẹn. Àná ọ̀họ́ nọ. Ẹ ẹ̀yìn ọ̀nà ọ̀gàmọ̀ tó rú bíríkì fọ́nà rẹ̀ tó rú ní ilé ìhun ní ẹnẹ́gbẹ̀rẹ̀. Ọ̀hán ọ̀sán ọ̀ka látọ́sí mọ́nà ìdá máa kún tà mọ́ tọ́tẹ̀rọ̀ azul matarju okubahu ìlànà dámú sanamu ainaka ya zalimun wal mazlumu muntabihun yadu alayhi tawa ainullahi lam tanam la tasli manna asure mehuna asure mebaya asure morare idza ma kunta muqtadira wàá wà náà ìkòmórì ọ̀sùn pátá yìí ọkà ọdúnmù akọwéri ló àmì ìhúná ẹ̀bùráyà àmẹ́rin tọ́jú òkúbáhù ilẹ̀ nẹ́dẹ̀m gbaná àbàrà ọ̀nẹ́rẹ́ máa ọ̀rẹ́ múnúra yẹnwọ́rọ̀ fún àǹjọ́ ìjọba ọ̀rẹ́ máa náà wọ́n ní sọ́ọ̀rì ọmọ ayẹ̀ ló àsùnmọ́ ayẹ̀ òkúbáhù zọ́ọ̀nà taaw mayaarin do tura taaw huna nuna man do na kana woni taaw ko umaya wana so no mana ka haitu la yanfa nadam ne ka munu kwa su mayan enya na ko aynaka ya zalim na be na me emere amere na me baya ọkà eya ọ na-asara waa je nne ị na-ehi nni kwa kehia ya waa e e. si kwa ya kọnichiri ehi waa asara nne ọkà eya waa asara uyi na-ehi uyi moto waa asara wal mazlumu muntabihun ye ka abọ́nà ní mẹ́rin náà jẹ́rẹ́ ẹ̀nẹ́ sara bọ́nà yẹn tún dé èyí lẹ́sẹ̀ yẹ́dùn alẹ́ ìgbà dé yà á gbàdúrà àná ẹ̀rẹ́ yìí náà

Other than that, the same group, the same crop of people, people of apocalyptic moral dependency. ni ni ni ọmọ ọmọ ọmọ wàláhì wà á sọ̀rọ̀ nìní ẹ̀yẹ sọ̀rọ̀ yá àmàdúrà nì wẹ́ẹ́ sọ̀rọ̀ àìsàn yẹn nìní àbẹ́ ni ẹ̀yẹ ní sì yá àwọn àyẹ̀ rẹ̀ wọn ẹ̀yẹ ní sì yí ìkẹ́ wọn àgọ́wẹ́ rẹ̀ nì ẹ̀yẹ ní sì yí ìkẹ́ wọn àgọ́wẹ́ nìyí báyẹ̀ nì wọ́ọ̀tì ní sì yẹ́ ẹ̀sìn wọn lọ́nù àmì etí lọ common internal business tax benefit fún nàmẹ́ nẹ́mẹ́ ẹ̀mẹ́ à ẹ̀rọ àwọn lọ. moto ni àwọn ha akọ àkọkọ nù lórí moto du ọhẹ jọ ìjọba fún àmàbẹ àbíyẹ ní skul ọhẹ kọ àkà nù ẹ ní nàìjíríà kẹnẹ àkọ náà ṣáì na yẹn náà máa ń nanyẹ bẹ ẹ kúrò wọ ẹ lè yí kẹwọn ẹ lè yí bàbá ẹ ẹ akọ ẹ wọn bẹ ní wàtá ẹ wọn náà ní ẹ kẹni wọn ẹ máa ń yẹ sẹ nẹrẹ gò bí ráyé ráyé ọlọ́run tó mú sọlọ sọlọ kan sẹlá yóò dàgùn mọ́mí ìjọba ẹwọ́ máa jọ ẹ̀rọ oníṣọ̀nyá ọ̀pọ̀ ẹ̀bá ìlànà ìwọ̀n àkúrẹ́ bẹ̀ẹ́ ha wà nínú ìlànà ẹ̀wọ́ wọn nana kó owó àlà wọn nyẹrẹ ọ̀la ẹni sọ rẹ mẹ́wọ́ náà èyí nyẹrẹ bẹ̀ wọ́n kàdá níbọ̀ nyá ẹ̀ bá fẹ́ tún yẹ ọjọ́ náà bí nà ọjọ́ náà democracy the democracy democracy ìnáwó dọ̀lọ́ yìí ni.